ṣe ń ṣe lọ́wọ́ tó ń jọra wa náà lọ ìyẹn ló fàtọ́ yẹ pé ní ìgbàgbọ́ wa ló ju ara wọn lọ ọlọ́wọ́ sùhánù ọ̀tà àdá nínú Al-Qur'an Al-Karim kó sọ fún wa tí ẹ sọ̀rọ̀ kan tí ẹ ṣe méjì nípa pé àlẹ́ ìgbàgbọ́ ètò wọn lé mi ọlọ́wọ́ ti sọ fún wa nínú Al-Qur'an pé هو الذي أنزل سكينة على ال... هو الذي أنزل سكينة على المؤمنين يزدادوا إيمانا máa ìmánìhìn ọlọ́run ló ń fi ìfọ̀kànbalẹ̀ sáré mùsùlùmí kí gbàgbọ́ wọn lè bá àtúnlẹ́kùn ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. bẹ́ẹ̀ ló sọ láyé ní iná ẹ̀rí ìnáwó ni mo mìíràn àwọn òmìnirí yìí àlẹ́bí náà ilẹ̀ lókè ọ̀wá nígbà tá a bá dárúkọ náà wájú láti kùlùkùhù tó bá dárúkọ náà lẹ́gbẹ̀ẹ́ wọn ọkàn wọn mì kókó wọn rántí ọlọ́run. وإذا تليت عليهم آياته تبقى ربهم زادتهم إيمانا يلهم ربكم وعلى ربهم ọlọ́run bá wọn sì lẹ́nu gbára lé ẹ̀rí àtàyèmí náà tó wọn jẹ́ pé akọ́ ìgbàgbọ́ amáyéku táwọn ọmọ sọ́ọ̀tù nìsá ọlọ́run ọlọ́run kọ́ fi ìgbàgbọ́ ìpè wọn. ọlọ́dún wọn sọ pé àmínú bìlà ẹgbọ́n lọ́wọ́ bá gbọ́ o ìyẹn pé èyí tẹ ẹgbọ́n lọ́wọ́ bá gbọ́ kẹ́ ẹ yá tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ o àwọn afọ́nítẹ̀sí jẹ́ kó yá pé ní ìgbàgbọ́ ìtọ́nà ń pa wá láṣẹ kìí ṣe pé ìta ìgbàgbọ́ tá a ti wọnú ẹ̀sìn mọ́ torí pọ́nà ti kọ́kọ́ fún ìgbàgbọ́ kan nílẹ̀ yẹ pé àmínú bìlà ẹ̀yà ẹgbọ́n lọ́wọ́ lọ́wọ́ bá gbọ́ ìgbàgbọ́ sí ọlọ́run bá sọ̀rọ̀ àwọn àbáhálà sọ èyí pọ̀ jákèrè lórí ilé nínú Al-Qur'an Al-Karim tọ́lọ̀ fi yé wa pé ní àdúgbàgbọ́ ẹni àwọn ẹni fún. bákan náà la nínú ọ̀rọ̀ àdúgbò Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. rẹ̀ lè máa pọ̀ sí ọ̀ ti mọ̀ pé ó lè lé kíní ó tún lè dínkù náà táwọn ní hadith àbí sàyẹn lè kó lórí tó wà ní sọ́kè ní Muslim rọ̀díà lọ àárín ó ní àdúrà Muhammad asọ́lá ó ní mọ̀ rọ́ àmì kò mọ̀ nkàrọ̀ ẹnikẹ́ni tí ó bá rí ti akọ̀ nínú ẹ̀sìn káyíkẹ́ yóò dáa nínú ọ̀rọ̀ sọ ni nínú ìṣesí ni nínú wà ni nínú ìbálò ni anabi ní fàyọ̀dà yìí òwúyẹ kó yá fọwọ́ rẹ̀ kọ́ kó fọwọ́ kọ́ tó bá yẹ pé ó wà ń kó ẹni tó lè fọwọ́ kọ́ bí olórí ìlú àbí bí aláṣẹ àbí bí ẹni tó jẹ́ pọ́n gaadì kan fẹ́mọ rẹ̀ ṣe tí ó da àbólórí ilé fẹ́mọ rẹ̀ wúwà tí ó bá mú kó yá fọwọ́ kọ́ fa ìlànà yẹn sẹ́lẹ̀ tí ó bá lágbára lọ́wọ́ fábílì sáà kó fẹnu kọ́ ọ́ kó pẹ̀lú tí ń ṣe tí ò dàpá ilé ìṣe yìí ò bá mu ilé ìṣe yìí ẹ̀sìn fọwọ́ sí i fàyè làmì ẹ̀sẹ̀tẹ̀ tí kò bá tó lágbára tẹnu fàdọ́kọ́lù rẹ̀ kó fọkànkọ́ ìwà fọkànkọ́ yìí bàbá àlejò àgbà fún ìmọ̀ rẹ̀ ilé ìlú rẹ̀ pẹ̀lú èyí tó lẹ nínú gbàgbọ́ ni ìyẹn pé èyí tó wálẹ̀ ẹ̀rìwàlẹ̀ ìsàbà dàbáríkà àbàbà kámẹ́rà lè nílẹ̀ ìmọ̀ rẹ̀ téèyàn bá tó wálé fọkànkọ́ kò sí nǹkan kan tó kéré nínú ọmọ náà fún bí ọmọ náà gbọ́dọ̀ gbàgbọ́ ní ọkàn ẹni yẹn ẹgbẹ́ tábà wọ hadithi ó fi hàn pé ní ìgbàgbọ́ amọ̀dékun amọ̀dékun ìtọ́padà ni tó wí ká ìgbàgbọ́ ẹ̀ ó lẹ sọ̀rọ̀ ẹni pọ̀ jáńtẹ́rẹ́ lórí pé ní ìgbàgbọ́ amọ̀dékun amọ̀dékun ẹni tó bá jẹ́ mùsùlùmí tó jó nílà káyè kí ni ó mọ wájọ náà ìdí ó mọ wá kí gbàgbọ́ òun lékún ni kò ní kó lójú kan èèyàn máa wá promotion nínú ní téèyàn bá ń ṣe ní dáadáa ni ọ̀rọ̀ ọdẹ ayé àfẹ́ dúró lójú kan afẹ́ lówó sí afẹ́ mọ́lé sí afẹ́ ra mọ́tò sí afẹ́ ní dúkìá sí ọ̀rọ̀ ọba lọ́wọ́ ńkọ́ ẹ̀kọ́ òǹgẹ̀rẹ̀ la ti jẹ́ bàbà rẹ̀ wájú ọlọ́run òǹgẹ̀rẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala ni yóò fi dájọ́ arúgbó gbélé àlùkìyàmù ìjọba ká wá dúró lójú kan mi yìí o lórí pé ìṣesí ẹ̀ lómìnira pé ẹni kó láti kò bá àdínkù kódà ìṣesí ẹ̀ lómìnira ò bá àmọ́ nígbàgbọ́ mọ́ ṣùgbọ́n mùsùlùmí òdodo gbogbo kìràkìtà rẹ̀ bó o lè gbàgbọ́ owó ṣe lékún òní tí ó yẹ kí ó jẹ lógún ìyẹn náà ló fà tó yẹ pé ní a gbọ́dọ̀ ṣiṣẹ́ kún iṣẹ́ èyí tá a ṣe kún mọ́jọ wá lójú láyé pé kí gbàgbọ́ wa lè bá a máa lágbára sí i ìgbà tó máa fa onítẹ̀sírí tó ń tú ayé akẹ́ni fúlàtò mọ̀dáfẹ́ wọn ni wàlá tẹ̀mú náà ń tẹ̀sítẹ́kítẹ̀ nínú ìtumọ̀ táwọn àfa àtúndẹ̀ pé iṣẹ́ tó ṣe mọ́jì ojú ẹ lójú tẹ̀sítẹ́sì tọ́nà àwòkó ti pọ̀ torí pé lérò ní jẹ́ sábà bí tí ìgbàgbọ́ rẹ̀ ó mọ ilé kọ́nà ibi tá a kí mo dé o ìyún náà ti tó wá àmì tá a gbá ti tó ẹ̀rí eléyìí yóò mọ fàyè sẹ́yìn tó bá wá níbẹ̀ kí ni àwọn àsìbáàbò sì yára ti kì í mọ́ ẹ kí ni àwọn sábà bí kí ni àwọn okùnfà tí ẹ kó lè fà kí gbàgbọ́ ẹni máa lékún eléyìí jẹ́ wá lóko káàmọ́ torí pé yóò mọ yóò jẹ oríire fún wa lọ́jọ́ ọ̀gbìn ìyá àti ìyá náà lẹ́yìn bàbá ti mọ̀ pé àwọn okùnfà tí ó jẹ́ kí gbàgbọ́ ẹni mọ dínkù òun ẹni kí ẹ mọ ẹsẹ̀ náà oríṣiríṣi ọ̀nà òun sì ní ìṣẹ́ náà ó máa ń gbà wá ó lè jẹ́ nínú àwọn tó lágbàdì tó lágbára ó lè jẹ́ àṣírìkù ó lè jẹ́ kọ́ ẹ mọ̀ sí ní téèyàn bá tún bá tún kú ọlọ́run forí rẹ̀ jìnnà bákan náà ó lè jẹ́ bẹ́ẹ̀ máa ṣe á nínú àwọn ẹ̀ṣẹ̀ bíi téèyàn máa ṣe àlùbẹ́yà àwọn àdáadáalẹ̀ àbíkẹ́ yẹn máa rọrùn kàbáyé òfòló àwọn gbàǹkọ́gbé ẹsẹ̀ tẹ́kọ̀ lágbára níwájú ọ̀nà tábàtúwá mẹ́lẹ̀ àwọn pẹ́lú àjẹjì rẹ̀ inú tó yẹ kí gbàgbọ́ àwọn alẹ́kùn òun náà ní kí àṣà fún ẹsẹ̀ kásá fún ẹsẹ̀ kásá fún tí ọlọ́ba sùpánà wà tààlà tí tí kò fẹ́ ẹ̀rí nínú ẹ̀ òun náà ní pé ní àmọ́ ń kọ́ ìgbàgbọ́ lọ tábà ń kọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ ó mọ̀ torí pọ́pọ́lọpọ́ mùsùlùmí lẹ́yìn tó kóra rẹ̀ ló ń gbàgbọ́ ìmánu hum ìmánu mujmal ìgbàgbọ́ odindi ni wọ́n ní kìí sí gbàgbọ́ ọ̀fọ́ sí wẹ́wẹ́ ìgbàgbọ́ odindi sì ré kò lè lé gbàgbọ́ ẹni kú lápẹ́júwe ọ̀pọ̀lọpọ̀ gbà pé ọlọ́wọ́ bá ń bẹ mọ̀lẹ́kà ń bẹ àwọn òjíṣẹ́ ń bẹ ṣùgbọ́n pé wọ́n á kọ́ ń pa ọlọ́run ọba kí ni ọlọ́run fẹ́ kí ni ò fẹ́ kò gbọ́dọ̀ pé òun gbọ́dọ̀ wà gbọ́dọ̀ yìí òun kò jíṣẹ́ gbọ́ bọ́ọ̀lù òjíṣẹ́ ṣe ní kí ni wọ́n tó yẹ ká fún wọn kí ni ká má gbé tiẹ̀ ká má gbé níwájú wọn kí ni wọ́n wá gbé kí ni ká ṣe kò mọ́ mo kà gbàgbà àwọn òjíṣẹ́ gbọ́ náà gbogbo wọn lẹ́tà gbọ́ kí ni ojúṣe wọn kò mọ́ ǹjẹ́ alẹ́ fi wé ní tó ń mọ gbogbo nǹkan wọ̀nyí pé ní tí ọlọ́run bá tọ́lá gbàgbọ́ ìyẹn ni pé ní agbọ́dọ̀ gbàgbọ́ kó olùwà tó dá wa olùdá gbogbo nǹkan òun là á máa sìn àwọn orúkọ àwọn òròyìn rẹ̀ agbọ́dọ̀ fi ilẹ̀ fún nǹkan báyìí kò fẹ́ nǹkan báyìí ó fẹ́ ẹjọ́ mọ ẹni fọsíwẹ́rẹ́ báyìí ìgbàgbọ́ rẹ̀ ó lè kújọ ẹjọ́ kan gbé ìgbàgbọ́ gidi lọ torí pé tó ń gbàgbọ́ gidi ó lè rọ́ọ̀dún tọ́nà òfẹ́ kí ó sì ní mọ̀ torí pé kò kọ́ gba pa àgbàgbọ́ ìyẹn ló bàtẹ́ pé ní àánú ń gbàgbọ́ dé kéèyàn tó kánà tó kọ́ pa Kùránì gan pàpà torí pé kàtà wa kọ́ Kùránì fàṣẹ́nà ìmọ̀ ẹ̀ ìgbàgbọ́ wa lé kó sí tọ́ba kọ́ Kùránì tó ọ̀nà gbàgbọ́ ẹ̀rọ kan sá kí á Kùránì sórí láì nígbàgbọ́ ọ̀lẹ́ á Kùránì sórí kọ́ lórí Súfì ọ̀lẹ́ akọni ṣe àtúntò ọ̀fìgbàgbọ́ kan ọ̀fìgbọ́ tó hàn ọ̀fìgbọ́ yé ìgbàgbọ́ ní ìpìlẹ̀ tẹ́lẹ̀ sọ̀hábà kọ́kọ́kọ́ ìyẹn ló fà bẹ́ẹ̀ pé àná bá fẹ́ lékún nígbàgbọ́ agbọ́dọ̀jọ kó táwọn àfẹ́sìn táwọn sọ kí ni ń jẹ́ ìgbàgbọ́ sọ́nà fún wa kí ni ń jẹ́ ìgbàgbọ́ sọ́nà mọ̀lẹ́kà àti gbogbo ńtọ́nà oníkà gbàgbọ́ pátápátá. ṣùgbọ́n àtọ̀bára mùsùlùmí là ń pera wọn nígbàgbọ́ lè nínú gbogbo náà wọn bá gbọ́ ó bá tún kò jù bẹ́ẹ̀ lẹ̀ lọ ìgbàgbọ́ yóò ní lékú dípò kó lékú gan ó tún lè máa ṣe tí wọn nígbàgbọ́ wọn. ìyẹn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ètò ìtakò gbàgbọ́ tó màbá kò kọ́ ń àgbàgbọ́ àwọn ẹni àná náà sọ̀hábà ní àwọn asálàfù sọ̀lẹ̀ àwọn ẹni eré àwọn a máa pa àgbàgbọ́ ni wọ́n máa ẹ̀rí bí n bá fẹ́ kọ́ dẹ́dẹ́ ní lórí wa tá a bá fẹ́ nígbàgbọ́ tí ó yí bákẹ́lẹ̀ tí gbàgbọ́ ìyẹn ló máa àwọn kan lórí àtúntò sọ́lám alínú àti onítẹ̀sí ẹlẹ́bà ní tẹ̀lé ìwé nínú wọn ni wọn. wọ́n wá lórí pé ní kí aláyà sọ kalẹ̀ pé kọ́ láti lè àárọ̀ ọ̀kan lárúbáwò kò kán sọ fánẹ́lì pé àmọ́ na anígbàgbọ́. ọlọ́run tó látò sọ fún ẹ pé tí ẹsẹ̀ gba ni fún fi torí pé ìdí ń jẹ́ inú ma dé pé ìṣesí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mí lé nínú pé pé èyí tó jẹ́ pínlẹ̀ ìgbàgbọ́ èyí tó jẹ́ àwọn nǹkan tó yẹ kí á ní nígbàgbọ́ láà mùsùlùmí kò tí ì dénú ọkẹ lómi ìgbàgbọ́ tó tẹ̀lé yàtọ̀ sí kọ́ríyọ́ òun náà ló wà ní inú ọkẹ rẹ̀ tó mùsùlùmí tí ó lè sọ́kọ́ lọ lẹ́gbà fún wa ẹ̀rí àgbàgbọ́ rẹ̀ nínú àgbàgbọ́ àṣìgbàgbọ́ tí ó lè fẹ́ bá àwọn òjíṣẹ́ fún wa kí ló fẹ́ kí ló fẹ́ kí ló ń wá kò lè sọ fún wa tí kò tí ì nígbàgbọ́ kò sì ẹ̀kún ní ìgbàgbọ́ ìyẹn ló fà tó pé agbọ́dọ̀ mọ ẹ̀rọ kọ́ ìgbàgbọ́ eléyìí ò mọ nígbàgbọ́ wa ṣe kú nítorí ọmọ lẹ́ni tó wá padà nífọ̀ sí wẹ́wẹ́ ta tí wọ́n ń wò eléyìí ó mọ̀ rí báyìí ó mọ̀ rẹ̀ wá báyìí ǹjẹ́ ó dàbí ẹni tó ju ẹni tó dún ta lọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lè ní ẹni tó kọ́ gbàgbọ́ tó wọnú rẹ̀ ẹ̀ lè ju ẹni tó yẹ pé ní ó dúró ní ìta rẹ̀ nípò lọ́ọ̀kan so ó ṣe pàtàkì fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa tá a bá fẹ́ lékún nígbàgbọ́ a gbọ́dọ̀ mọ lọ kọ́ ọ̀rọ̀ gbàgbọ́ ni eléyìí lè ká mọ lékún ní ti àtìgbọ́yé bákan náà nínú tí ẹ̀tọ́ bá ń kọ́mẹ́sì yóò mọ̀ ẹlẹ́wà kún ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ látòrí ìmọ̀ alukurani kẹrin tó náà láti rí ọ̀rọ̀ gbàgbọ́ yìí àkọ́ àgbọ̀yé dáadáa àmọ̀jòkó táwọn afẹ́sìn yẹn náà sọ̀hábà tó wọ́n ṣe láàrin ara ń pè tà áàlà òbí náà ló mìnú sáà ní ìgbàgbọ́ kún kátó mọ òkodo lọ́rọ̀ ẹ̀sìn ẹni Ọlọ́run wàá jòkó àwọn ọmọ kọra wọn lọ́rọ̀ ẹ̀sìn ìsìnkú akọyẹ lọ́rọ̀ ẹ̀sìn yóò mọ ilé kan kó nígbàgbọ́ ni Ọlọ́run àdébà kọsà sọlá ó ní mọ̀jítà máa kọ́ wọn ẹni láwọn èèyàn kan lákòjọ fìbẹ́ẹ́fì níbo yóò ti là nìkan nínú ilé Ọlọ́run yẹtìlú ní ayatollah tẹ́kùnká ọ̀rọ̀ Ọlọ́run fúnra wọn wàyàtọ̀ àdàrà súnà òfin mọ̀ báyìí náà ẹnjọ́ ìfọ̀kànbalẹ̀ wà bá wọn tí ìfọ̀kànbalẹ̀ wà sí wà bá wọn ìtumọ̀ pé ìgbàgbọ́ wọn ó lékún wọn tún gbọ́dọ̀ ẹ̀sìn wọn yé sí ẹ̀rí. wàgáṣe àti mọ̀ràhmà àánú ọlọ́run máa bá wọn wàhásíwájú ìhùnmùlẹ̀ màláìkà àwọn mọ̀lẹ́kà ọ̀rọ̀ kiri káwọn wàzàkàrà ọ̀húnmọ̀lọ́ọ̀hún fíìmọ̀ ǹdà ń rántí jẹ̀mọ́ ẹni tọ́nà ọlẹ́tọ́ lọ́dọ̀ rẹ̀ ǹjẹ́ ni yóò lékún gbàgbọ́ àbí òní lékún yóò lékún ìyẹn ló pàdé pé ní ìmọ̀ kọ́mọ àlẹ́hìnmù ṣẹ́rìí ìmọ̀ ẹ̀sìn tó dúró lórí kọ́lọ̀ lọ́wọ́ kọ́lọ̀ rasul bífáàmì sálàfin sọ́ọ̀lẹ̀ ìmọ̀ ẹ̀sìn tá a mú nú kuraani jáde tá a mú jáde nú alukur'an tá a mú jáde nú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run bákan náà tó gbàgbọ́ yé àwọn ẹni ìṣíwájú amáléyàn fún nígbàgbọ́ ẹni eléyìí àwọn oníyàn pé ṣe fowó wọn ẹlòmíín kọ́mọ mi fẹ́ pé òun ló ba ìgbàgbọ́ rẹ̀ jẹ́ pátápátá yóò mọ ní àdìsọ́kàn tí ò dáa pé àwọn kan náà dáyé mú àwọn kan náà bá forúkọ wọn sí kíní kan yóò mọ irú yìí kọ́ là ń sọ ìyíhun díẹ̀ tó wà lára ẹni tẹ́lẹ̀ yóò bàjẹ́ pátápátá ni kò ní lè kú ṣùgbọ́n bá bá dúró tí kí lọ lọ́wọ́ wí kí lànà ni sọ tọ́ ń dúró tí tọ́ ń gbọ́ ní àgbọ́yé àwọn ẹni ṣíwájú eléyìí mọ eléyìí ẹ̀kú ní mẹ́sìn ìgbàgbọ́ yóò sì mọ ṣe kíní yóò mọ ga tá a gbọ́dọ̀ ṣàkíyèsí bákan nínú tó tún máa ń lé ìgbàgbọ́ ẹni kú àtàfàkùrù fi àyàtìlá kí èèyàn máa ronú sí àwọn àmì ọlọ́run alikawoniya ṣẹ̀ríyà àwọn àmì ọlọ́run ẹ̀rí tó jẹ́ pé ó mú wá fún wa tá a fi ń ṣayé àtàwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ẹ̀yìn ní òjò tó ṣe ń rọ̀ látàárọ̀ ara àmì ọlọ́run bá kẹ́ni. ní ìbára mi ọlọ́run tó jẹ́ mùsùlùmí gidi ìgbàgbọ́ rẹ̀ ó lékún yẹn ló fi ń pè asákè ẹsẹ ká máa wòye sámi ọlọ́run ẹrí ọlọni afalaya ń tòrò ní ilà níbi lè kẹfà kólẹkọt ẹ wò rànkúmi bá ṣe dà wà ilà sàmà kẹfà rúfẹ àt ẹ wò sọmọ bá ṣe gbéga wà ilà jìbá kẹfà lọsùbà ẹ wà òkè ńláńlá ẹrìmọ ẹrìmọ bá ṣe fi sórí lẹ wà ilà abdi kẹfà sọfì àt ẹ wò bá ṣe tẹ ilẹ̀ ilẹ̀ pẹrẹsẹ fún yín gbogbo eléyìí kí lọ́nà ó ní nàfi kálíkì sàmàwátì wà lárú ó wà ní dídá tá a dá sánmà àtìlẹ̀ wàkìtì láàfin lẹ́yìn wà nàá àti bọ́sán àtọ̀rù ṣe ń yàtọ̀ síra wọn la àyàtì lè ó lè àlùbá ó jẹ́ àmì fáwọn onílàákàyè alẹ́dínà yẹ kúrú náà lọ́wọ́ kìyàmù wà kọ̀ọ̀dà ẹ̀ńtẹ́ máa ń rántí ọlọ́run ní ìdúróní àtìgbà tó bá jòkó wàhálà jùlọ bìhì tó fẹ́ gbẹ́rọ̀ lè wọn mọ́ ronú sámi eléyìí nínú tí ó mọ lẹ́yìn ẹ̀kọ́ nígbàgbọ́ ni fi àyà àtìlá wọn a máa ronú sáàmì ọlọ́run ọba tí ẹ bá rá ní ọlọ́run ó yẹ kó tún lè kó nígbàgbọ́ ni òkè ni ara rẹ gan ọlọ́run wà fi àǹfóṣì ẹ wúra yín gan afárá tó bù sèrè òun àwẹ fi àǹfóṣì kan ẹ wúra yín àbẹ́ ẹ̀rí nàní ẹ̀rí bọ́lá ṣe àmì wọn bẹ tí ó sọ fọ́nà ọba rọ́bì arìnì arìnì kaifa mauta ibrahim sọ fọ́nà pé ọlọ fi hàn mí bọ́ọ̀sì jí òkú dìde nígbà tó kálukú pé awalam tu'min ṣe bọ́ gbàgbọ́ àgbọ̀dọ̀ fọ́pẹ́ sọ ni hmm, fi ṣe àbí òtún ni kí n fi àmì bí ṣe jókòó dìde bí ṣe fi hàn abala níbi tó dé yorùbá gba pé yóò dìde ni. ọlọ́run sọ pé ṣèpọ̀ kí ló tún fẹ́ kí n fi hàn sí anábì rọ ní bọ́ọ̀lù abẹ́ ni mo gbàgbọ́ wà láàkì ìlíyẹ́tìmọ̀ ìnà kọlìbì ṣùgbọ́n kí ọkàn mi lè bá a balẹ̀ sí kí gbàgbọ́ mi lè bá a fún sí ni. pé tó bá tún rí yóò kẹ́ ẹ́ ọlọ́run ṣe okú ni ọlọ́run bá fún lámì yá àti iná kàsáyà ẹ̀yẹ eh, yóò sì kó yóò wá bẹ́ẹ̀ tó wá báyìí yóò jẹ́ kó mọ̀ pé ní a ọlọ́run tó mú ẹyẹ tá a ti já wẹ́lẹ́wẹ́lẹ́ tó wá pápọ̀ tó sì tún rìn àìpé ọba tí ó gbé wa dìde tẹ́lẹ̀ ó tún lékún ìyẹn ló bá tó pé téèyàn bá ń rá mi ọlọ́run kan nínú alukur'an pé àìmọye àmì táwọn èèyàn rí àlẹ́ tẹ̀yẹ tiẹ̀ ń gbẹ̀gbẹ́ rẹ̀ kọjá tẹ̀ tiẹ̀ rí sí kankan tá a bá ti ti rámi ọlọ́run tí a rí sí kankan ọkàn yẹn máa ń di ni ọkàn yẹn máa ń lé ni torí pé ogun tọ́lọ́ ń fi sí àmì lórílẹ̀ àyìn ò rí gẹ́gẹ́ bí àmì kódà mi tẹ́lẹ̀ ń bá tó rí láàmì gan tó yẹ kó lé wọn nígbàgbọ́ yóò tún bá kan kọ kínní kan ó pa máa lọ gé ẹ̀rí lè máa fi rárá lè máa lọ ó lè fi sára yẹn ó lè fi sára kí ó lè fi sí ara ń tà ń jẹgẹ tọ́lọ́ náà ní fàlíyàntòlè ní nsán kọ́yìn ẹ̀yà wo mímọ̀ fúlùkọ́ ibi tá a ti dá ẹ̀rí ọlọ́run aṣàlàyé bá a ti dá wa tẹ́kẹ́ tí wọ́n náà bá ronú sí ọ́ lè kó nígbàgbọ́ ó sọ fún pé fàlíyàntòlè ní nsán ilà tọ̀ àmì kí kálukú wo ti ń jẹ anna sababu na ma asọba ẹni ọgbọdọ ṣe rọ yọlọ bá ṣe rọ dojú sí ni fún mọ ìwọ́jú nǹkan sínú lẹ́lẹ̀ òjò rọ̀ sí ilẹ̀ tí ó yanu kọ́ tí ó fi hù jáde tó bá ń jẹ ẹ̀kọ́ àgbàdo ike ńlá ilẹ̀ ẹ̀lẹ̀ fún tó bá èkó ní ọlọ́ọ̀ni ó mú ẹ̀ la ilẹ̀ ẹ̀lẹ̀ fún tó fi wá dàgbà yóò dàgbà tó fi wá padà di tó fi mọ jẹ àmì olóhùn ọmọ ẹ tẹ ká kíyèsí nínú tí mo léyìn fún ní àmì ọlọ́run òun náà lélẹ́yìn pàápàá gẹ́gẹ́ ayáta fi ta sọ fúnra ni kípa àwọn ẹni rẹ tó bá ń gbọ́ ìyẹn máa lékún nígbàgbọ́ kúránì kíkà á máa mú yẹn lékún nígbàgbọ́ tí yẹn bá ń ka mi tàdákùnrin wọ́tàfàkùnrin tí bá ń ka tí ń ronú sí gbogbo tí ń ka ń bẹ̀ tí ń fiyè sí tí ó kà níka ẹni tó yẹ pé ní nǹkan sọ nǹkan lẹ́nu lásán ni kò dọ́kan rẹ̀ irú àwọn ẹgbẹ́ ọlọ́run ò nífẹ̀ẹ́ wọn lọ́run kí wọ́n fọlá yàtọ̀ dábàá kí ni ìṣe yín tẹ̀ ń ka kúránì tẹ̀ ò tẹ̀ ronú sí ẹnu aláàkúnúbìn akífàánù ha àbí ọkàn yìí ti di ń tá a dé pani torí ọkàn tá a dé pani sí nǹkan ó ti fọnú fọ́ra kò sí tí ó kà tí ó sí ẹ̀rí báwọn ẹni ọlọ́ba ọ̀tàlá yẹ kó bá ní ni wọn mọ sunkún ìdí ìgbọ́ yẹn ti ń sunkún sí yẹmọ tó nígbàgbọ́ sí tó wá ń sunkún ẹ̀rùn ká ah, eléyìí etí ń kà ó ń lapa lára rẹ̀ eléyìí nínú tí ó tó ń àṣìṣe wa láti pé ìgbàgbọ́ wa yóò mọ elékún náà ni bákan náà ni àlẹ́ àmàlù sọ́ọ̀lì hà àwọn ẹsẹ̀ rẹ̀ kéèyàn máa kírun déédéé kéèyàn máa gbàwẹ̀ déédéé kó máa fi náà fílà lẹ́gbà kankan ẹ̀rìn kó máa ṣe sọ́dákọ̀ kó máa sọ̀rọ̀ rẹ̀ kó máa lọ àtìkáàr kí ó máa rántí ọlọ́run gẹ́gẹ́ bá níbi ṣe sọ́nu mọ́sálù lẹ́dí yẹ́kùrù lọ́ha wà lẹ́dí là yẹ́kùrù lọ́ ẹtí rántí ọlọ́run àtẹni tí ò rántí ọlọ́run kàmọ́sálù alhayi wàlúmọ́yìt àwọn kàmá kọ́lá rasul gẹ́gẹ́ bí òkú àtàlàyé ni ẹtí rántí ọlọ́run òun lálàyé torí pé ní yóò mọ elékún nígbàgbọ́ ẹtí ò rántí ọlọ́run kí àṣàjà ayé náà ló mú lẹ́nu ẹ̀ yóò kú yẹn ti ń yẹ ní gbogbo ìgbà àtàwọn iṣẹ́ eré mi náà tá a mọ̀ ìyẹn mùsùlùmí èyí fi fojú kéré iṣẹ́ kan pé àìlè kéré iṣẹ́ kan ò kéré níwájú ọlọ́run kódà ká ní pákó mẹ́rin pàṣẹ nílànà àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n fi ṣeré bámẹ́bí náà ti sọ fún wa pé lọ́lá aláṣúkọ aláhùnmọ́tì tí wọ́n yẹ pé òun ní àwọn ọjọ́ mi lára ní bí wọ́n pé nira ni ó jẹ́ fún oyin la àmọ́tún bí siwá ìdàkùn lè wùdú ìdàkùn lè sọ̀rọ̀ tí ẹ bá yẹ pé ní ìnira ni ó jẹ kí fún ẹjọ mi nù bá gbogbo gba tẹ bá ti fẹ́ sàlọ alẹ ẹmọ rẹ pákó gbogbo gba tẹ bá ti fẹ́ kírun náà ẹmọ rẹ pákó inú tó dáa ni ṣùgbọ́n kìí sí ọ̀ràn yẹn irú sẹ́dẹ̀ mùsùlùmí nígbà kí wọ́n á ní ṣe ń tọ́nú wa wo ẹni ló sì mọ bọ́lọ̀ ń bí ó ṣe jọ́ọ̀jì àwọn èèyàn ká ṣe tó wá kú tọ́nú wa mọ wọnú tó bá ti yẹ pé mùsùlùmí gidi ni ẹ tó o sì mọ̀ pé iṣẹ́ ẹni ẹni ó mọ ní ẹkún nígbàgbọ́ ọ̀ ní fojú kéré iṣẹ́ kan tó bá di pé iṣẹ́ yìí nínú iṣẹ́ tó dáa ni bí tó tó máa ń lọ́wọ́ láti lékún ní ìgbàgbọ́ ó lè ní musahabatul akhyar kéèyàn máa báwọn ẹni ilé ṣe kọ́ báwọn ẹni ilé tò kó yẹ pé ẹ̀jọ̀ máa rara yín lọ lórí dáadáa ọlọ́niyá ayọ́ alladhina amanu ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n náà bá gbọ́ ittaqullaha ẹ̀páyọ̀ ọlọ́run wàkúrú máa sọ́ọ̀dìkìn ẹ máa bẹ pẹ̀lú àwọn ẹni dáadáa ẹ máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ ẹni tí ń ṣiṣẹ́ ìgbàgbọ́ tí wọ́n wá dúró tì ẹ̀rì wọn ló fẹ́ kọ́ rẹ tó bá jẹ́ nílé pa á àwọn alágbádá àwọn ń lọ wá sí àwọn alágbádá àwọn ọmọ nínú fílà dáadáa àwọn ń gbáwẹ̀ lẹ́kọ̀ọ́ kan àwọn ẹ̀kẹ́ mi náà lè ṣe dáadáa máa ń ṣe máa ń ná ojú ọ̀nà tọ́lọ́ tí wọ́n náà sì ní. ìyẹn mọ ilé ẹkún nígbàgbọ́ torí pé irú tí ọ̀rẹ́ yẹn bá ń ṣe nìyẹn náà mọ sábà ń ṣe alẹ́gbẹ́ Muhammad sallam ó sọ fún wa pé ní ó sọ fún wa pé ní káfẹ́sẹ̀ ẹni eré torí pé ẹni eré ó dà gẹ́ bí ẹni tó jòkó tẹ ẹni tó mú pẹ̀ fún ìdánimí ẹ̀rí ẹni tá ń jòkó tì tó ń bẹ fún dání àǹfààní ló dára tiwa náà ẹni tó jòkó tẹ́ níbí ó rà gẹ́gẹ́ bí alágbẹ̀dẹ tí ń fẹ́ lẹ́nu yóò wọ́n fẹ́ dọ̀tí bí wò bá tiẹ̀ fẹ́ yóò fẹ́ dọ̀tí sí ara tiẹ̀ náà ó sọ náà rọ̀ mí pé ní àlùmọ́ọ̀lù àádá dínní kọ́líìlì ọmọ ni yóò máa ṣẹ̀sìn tọmọ ìyá rẹ̀ bá ń ṣe kọ́líìlì ọ̀rẹ́ àyò kòríkòsùn rẹ̀ ti bá ń ṣe lọ́nà ó ṣe tó bá já amúgbó ó náà mọ bá amúgbó ni tó bá jọ́ mutí ó náà mọ mutí torí pé kòríkòsùn ni wọ́n ẹjọ́ tó ń jáde ní àlejò wa àdìsáìsì pé fàlìyà ń bòrò àdùkùn kẹ́ńkálukú wò dáadáa o máa ń yọ kàlíyò ẹni tí ó fẹ́ mú lọ́rẹ̀ ayò kẹ́ńkálukú wò dáadáa ẹni tí ó mú lọ́rẹ̀ ayò tó yẹ pé ní ẹ̀ẹ́dọ̀ máa lékún nígbàgbọ́ iṣẹ́ rẹ̀ lẹ́ẹ̀dọ̀ máa wúra yín kọ́ṣe ẹni máa wúra yín lórí ọ̀rọ̀ pupa ìgbọ́ tí mélòó ní máa mú márùn ni èmi sẹ́yìn mú méjì jẹ́mi náà lékún obìnrin àlè mélòó lóní mẹ́fà lèmi sẹ́yìn ní méjì jẹ́mi náà fi rárá ṣùgbọ́n ní ilé ibi dáadáa lẹ́yìn tí máa wúra yín tó pé gbàgbọ́ yóò ti máa lékún àìmọ̀ èèyàn tó yẹ pé ní nínú àwọn kèfèrí mọ́kà tó fẹ́ gba ìsìláàmù ṣùgbọ́n táwọn ẹni bí tí wọ́n kọ́ di wọn ní Al-Walid ibn Mughira tó yẹ pé ní wọ́n fẹ́ gba ìsìláàmù tó nígbà tó gbọ́ níta lẹ́nu sọ tó fi pé òótọ́ ọ̀rọ̀ ọmọ lọ́rọ̀ yìí ẹ̀rí ṣùgbọ́n gbà tó dọ́dọ̀ muhammadu ṣe kí ni ó ti sadọ sí ẹ ní báwọn pé ah, àwọn ọ̀rẹ́ mi ní ṣé tí bá bá wọn ṣe báyìí tí n bá bá wọn mọ̀ ṣe tí wọn ní kẹ́yìn sí mi ṣùgbọ́n tó padà yàn láàyò náà ni pé ní ó padà tẹ̀ láwọn kèfèrí lọ́lọ́wọ́n fi ń sọ̀rọ̀ rẹ̀ fún wa pé ní ìnáwó bí ayà ẹni ó ti yin alukurani lẹ́yìn dáadáa tẹ́lẹ̀ ṣùgbọ́n láti lè bá táwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́rùn ó padà sọ tí ò dáńpa kurani rẹ̀ ló ti padà kó lórí kúfúrú ẹ̀rí tó yẹ pé lọ́jọ́ ọ̀gbẹ́ni alìkẹ́mọ́ ọlọ́run máa sọ pé àwọn kẹfìrí máa sọ pé ní yálé ta ni tàkásù máa rọ̀ṣọ́ ẹ̀ sẹ̀bìlà ó wọ̀ ṣe tí mo mú wọn ẹ̀mí tó yàtọ̀ yìí tálẹ́ mi mú wa yálé ta ni tàkásù máa rọ̀ṣọ́ ẹ̀ yẹ pé ó mọ̀ ṣe bó o mo ti tún lọ mẹ́lòmíì lọ́rẹ́ ayò tó yẹ kí mo ti rí tí muhammadu wa so eléyìí ṣe pàtàkì fẹ́ni kọọkan wa kámẹ́ni táwọn ọba ṣe bá ṣàánú wa bákan nínú tó máa ní ẹ̀kún ní ìgbàgbọ́ òun náà ní kí a máa kàtà àwọn ẹni wa àwọn bá ní tóbi dórí àwọn ẹni ilé bí àwọn sahaba yẹn láti àwọn àfa wa ẹni ìyí tó ká ká ọtí ẹrí yìí tó tẹ jẹ pínlẹ lẹni pé máa ka Quran mo wo àwọn ànábì ọlọ bó lè ṣe láyé wọn tó láwọn mọdẹ tá a fẹ kọ ṣe nu wọn ló fi máa kọ ṣe wọn ọmọ ìgbàgbọ́ fún wọn lékún káyipẹ nira kan lọ nínú ẹsẹ wọn ká àwọn ànábì ọlọ́nà ti rí síwájú kí ló já ti bọ̀ tán wọn àwọn náà padà mórí àwọn ọ̀tá wọn lọ́nà padà ṣe kíni lọ́nà padà parun eléyìí náà léwọ náà kún nígbàgbọ́ bá ah, ọ̀nà táwọn iná lọ́nà tó dáṣẹ́ tó náà tó kọ́ rí rè àwọn táwọn máa wọ̀ kọ́ṣe ni àwọn sọ̀hábà tó bá débi yorùbá pẹ̀lú àtòrí Abubakar ó fi kárí gbogbo wọn bó lè ṣe dúró ti ṣe ọlọ́run tó yẹ pé ní ó kọ́ wọn à ń gbọ́ lẹ́ni ìwọ ló lè máa kọ́ṣe wọn bó lè ṣe lò ó bó lè ṣe ráyé ṣe eléyìí nínú tí ó ṣe pàtàkì ni kí a tó máa ká máa gbọ́ lẹ́kọ̀ọ́ kan ká máa kà á bóyá lè ka tíra ni bóyá àwọn ìtàn kan pa wọn náà ẹni tó yẹ pé ẹni tó kọ́ ẹni tá a mọ̀ sẹ́ni tó kọ́ ń dáadáa tí ò sábúrú pa wọn ẹ̀rín wọn ní wàá máa ka wọn máa ka ní kakọ́ ń kàtàkọ́ torí àwọn ọ̀nà kan tó yẹ pé ní wọ́n sọ kankan nínú àdébí ọlọ́run ẹ̀jẹ̀ sọ di fídíò táyà yẹn wò nílé àwọn Yusuf yìí ń kọ́ o ọ̀nà tó gbà tí ń kọ́ làwọn bí rántí àwọn ànábì ọlọ́run wọn wá mú èèyàn kan wọn fi wá ànábì ọlọ́run èèyàn tó yẹ pé ní iṣẹ́ owó lòún ṣe wọn lè fi sànábì lónìí kó di bí eré mi lọ́la kábi sọlẹ̀ ìhùn wo ara àmọ́ kanina kùránì tó wá tó bá mọ ronú sí jẹ́ kàtàn sọ́ra Yusuf ní sọ́tù Yusuf jẹ́ kata Musa jẹ́ kata Isa jẹ́ kata tán Ibrahim Khalilullah jẹ́ wọn kàtà ẹni tó jólórí wa nígbà Muhammad sallallahu alayhi wa sallam eléyìí yóò mọ iléyàn kó ní ìgbà kọ́ ẹ̀rí bákan náà mùsùlùmí tó máa ń ṣàdúrà náà tábà ń sọ ta ṣàdúrà owó ta ṣàdúrà ọmọ kámọ́kọ́ àgbé ìgbàgbọ́ wa pé kọ́lọ́ ọmọ ilé wa kó nígbàgbọ́ wọn ń gẹ́rẹ́ kó máa jẹ́ pínlẹ̀ tó yẹ gbogbo yìí ká ń ṣàdúrà náà kó kátà àtàyé tábà ti kó tó nínú ṣùgbọ́n pẹ̀lú bí mọ́nì wa bá ṣe tó náà ṣe san wá lẹ́sàn kí ṣe pé wọ́n wá ṣe tó kò ṣe bí ipò wa ṣe tó kò ṣe yọ ọkọ̀ tá a ní kò ṣe yọ ọmọ tá a ní ṣùgbọ́n bó o ní mọ́nì wa ṣe tó bẹ́ẹ̀ ló ṣe san wá lẹ́sàn ìyẹn ló fà ló fi wà nù ìlànà àwọn ẹni ìṣíwájú wa bí bímọ sí òdìbò ti sọ pé àwọn ọmọ ṣàdúrà gbígbàgbọ́ àwọn ọmọ lẹ́kún ọ̀pọ̀lọpọ̀ wa lé ní àní ṣàdúrà rẹ̀ fúnra lára ni àbá ń ṣe fẹ́ lómi àní ṣàdúrà lẹ́kún gbàgbọ́ àlékún ọ̀rọ̀ ayé nìkan làá máa ń wá tí ọ̀rọ̀ ayé bá lékún ní òbá sí gbàgbọ́ jẹ̀ mọ́ yóò jẹ́ okùnfà aburú fún yàrá ọjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ kọ́lọ́wà sùpánà wa tààlà kó sànù ẹnì kọ̀ọ̀kan wa kó lé wa kó ní ìgbàgbọ́ kó lé wa kó ní ìdúró déédéé nínú ẹ̀sìn kó sì pa á lórí Islam الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ẹ̀yin ẹrúsìn Ọlọ́run yóò ṣe pamọ́ sí gbogbo wa pé ní oṣù tá a wà yìí ní oṣù Dhul-Hijja oṣù kejìlá nínú oṣù ojú ọ̀run tí a bá sì wo èyí tá a wà yìí ó ti ń lọ bíi mẹ́tàdínní ó ti ń lọ bíi mẹ́tàdínlọ́gbọ̀n àbí bíi mẹ́rìndínlọ́gbọ̀n bíi twenty six àbí bíi twenty five afọ́n bíi twenty six láwà báyìí náà a rí pé ní ọ̀sẹ̀ tó gbẹ̀yìn oṣù yìí náà láwà yìí tá a fi bọ́ sí oṣù muharram tí ó máa jẹ́ bá a ṣe ń fi jẹ́ra ka ọdún wa tí ó máa jẹ́ tọdún mi tí ó máa jẹ́ fourteen forty ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ yìí ẹ ti rí táwọn yẹn ti lálẹ́ lóríṣiríṣi pé ọdún ìjírá mi ti fẹ́ lé o ẹ̀rí happy new year àti fẹ́ parí ọdún tí ó lọ àti fẹ́ bẹ̀rẹ̀ mi o ẹ mọ̀ ní tí ń kálukú ti múra rẹ̀ lẹ̀ àmì ń takòwé àmì ń tẹ pósítà àmì ti sọ báwọn ṣe ṣèwọ́de káàkiri tán wọn lùlù tán láwọn náà fẹ́ ṣe ìjírá ó yẹ kí mùsùlùmí gbéra rẹ̀ pé nǹkan èyí tó lójú ẹ̀sìn náà fi wò ó kí ni ẹ̀sìn sọ ń pa rẹ̀ gan ṣé ń tó tọ́ ni àbí tí kò tọ́ tí ò sí iyèméjì ntí ń bẹ nínú ẹ̀sìn ní ìjírá tí anábàmùtò sálá tí ó ṣe nítòsí ń jẹ́ ìjírá náà ní alintikọ́l min baladi shirik ila baladi tawhid ẹ̀rí kápò olùtọ́ ti ń ṣẹbọ lọ síbi tí wọ́n ti ṣẹbọ pàtó náà kèfèrí tí wọ́n ní anábì lára àtàwọn sọ̀hábà rẹ̀ náà fi kúrò nílùú mọ́kà lọ sí ìlú mọ̀dínà ibi tó ti wọ́n rí ẹ̀sìn wọn sìn dáadáa eléyìí nínú tí ó rí lẹ́ni tòun tẹ́lẹ̀ mi sọ pé sẹ́jìrá ò sínú Islam ni ìjìrá wa òkè sẹ́jìrá tàlẹ́ mi wa ṣe ilé ni o ti tán ẹ̀rú ni ìjìrá ti tán nítorí kíni kílẹ̀ rí tẹ́ rí ẹlẹ́ni mi sọ pé nílà ìjìrá tán bá ọ̀dà ìfàtẹ̀ lẹ́yìn gbàtà lẹ́bi ti padà wá rí ìlú mọ́ká wọ̀ kò sí ìjìrá náà ìjìrá tàlẹ́ mi sọ ń gbà wọn ni pé kéèyàn di ìlú láti mọ́ká kó ló ń lọ mọ̀dínà kó wò rẹ́ sísìn ìgbà tó lọ tí kálẹ̀ padà wá padà rí ìlú mọ́ká wọ̀ kò sí yẹn torí pé ìfọ̀kànbalẹ̀ ti wà ń bẹ̀ mọ́ ṣùgbọ́n bá wà ní ààyè kan tó rẹ́ sísìn tọ́ọ̀ nínú tí ń bẹ̀ tó yẹ pé ní akẹ́bìrì náà dominate bẹ̀ ìjìra sí wa o torí pé ìjìra tó ṣẹ́kù ni hátà kìyàmù sáà ẹ̀rí títà kìyàmù sí èdè kìíní ti èdè gẹ́gẹ́ bá nàbẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onígbà tó bá nígbà tó bá mọ́ ìgbà ẹni ò ní sí ìjìra mọ́ ṣùgbọ́n èyí táwa ń ṣe lẹ́nu tọ́lá ń sayẹyẹ rẹ̀ ìyẹn kọ́ ni táwọn sàhábà ṣe o ààrẹ rí lórí yìí o ẹ̀rí wọn sì fi ṣayẹyẹ àwọn sọ àbàtà sì ṣe ìjírá ìgbà tó ń ṣe tán lọ́wọ́ àdọ́dún kejì pé ìjírá bá a ṣe lọ́dún tó lọ ẹ̀jẹ̀ àwọn ṣàyájọ́ rẹ̀ wọn ṣàyájọ́ rẹ̀ o àyè ṣàyájọ́ ìjírá kí á lórí tá a fi ń lò gẹ́gẹ́ bí kàlẹ́ndà láyé Umar ibn Khattab òun ní ẹgbẹ́ kalẹ̀ ká máa fi kájọ́ nígbà tí Ànábì lọ tán Abubakar jẹ khalifa nítorí wọn fi ń ka jọmba ni pé ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ báyìí ló ṣẹlẹ̀ ọdún báyìí tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nìkan báyìí ṣẹlẹ̀ ẹ̀rí tíṣẹ̀lẹ̀ yìí bá tó padà tóbi ju yẹn lọ wọn tó wọn fi yí tó ṣẹlẹ̀ ń tẹ̀lé pé ọdún tí yìí báyìí ṣẹlẹ̀ ìgbà tó wá dá yẹ Umar Umar wa pé ní ó yẹ kí ìṣẹ̀lẹ̀ kan pàtó tá à ní yín mọ ní pé ká máa fi ka déètì ìfọ̀tẹ̀ yẹn fi yíra ka déètì láyé àlẹ́ nìyẹn ti fi ka láyé Abubakar Siddiq láyé Umar gan jùsí àmì ìmọ̀ràn tì wà kìlà fàtì wọn àmọ́ tó ń jẹ́ yíra ní àwọn àgbà kẹ́ńgbà tó fi jẹ khalifa nígbà tó padà yẹn ká ẹjẹ á ní kẹkẹ táwọn fi ka ọjọ́ àwa mùsùlùmí nǹkan ní ẹjẹ àwòjọ tán bí ànábì ká náà fi ka ọmọ olùgbàdà nù pé yóò jọ tàwọn kọrin yóò tán máa ń tán bí ànábì wa isa òun fẹ àmì tó sọ mí ọmọ olùgbàdà nù kúrò ní pé àwọn òfin ní ìjírá ti wá ṣe kó mọ́kà wà lùmọ̀dínà ẹjẹ máa fọdún ká pé nǹkan kàlẹ́ndà wa ta ni àwa mùsùlùmí kèé ṣe ẹjẹ́ á máa fi sọdún kódà òjọ pé ẹyọ ọdún ìjírá tó di ebá yóò wọn fi sọdún wọn kàn fi mọ déètì pétọ káàkiri wọn fi mọ iye ìjọ lápẹjù ẹsìn táwọn ìbá fẹẹ gbà táwọn ìbísẹ ìjírá sísè á fourteen ìyẹn pé one thousand four hundred and thirty nine lọ́dún tó dì sí ní òní tẹ́ fi ń kà lẹ́nu gbẹ́ká ní òjọ́ tá a bá ti máa mú ọjọ́ kìíní rẹ̀ o àmọ́ ṣayẹyẹ rẹ̀ àdìlọ́nà sàhábà torí tá a bá ti mú yìí wọn a ti mú ọdún mìíràn gbogbo alẹ́ la sì ti mọ̀ la ti sọ fún aláìmọye ìgbà pé ọdún méjì náà la nínú Islam Eidul Fitri wà Eidul Adha yìí tá a tún lè fi kún ní alẹ́ Eidul Isbu'i ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ tá à ń ṣe tẹ́jẹ́ júmọ̀ yìí gbogbo ọdún kọ́tún yìí bá tún gbé wá ìjìlá lẹ pé ní Israel wà ní Mi'raj ní mọ́lúdì ní adigunbo tẹ́ bá kẹ́ ẹ pé tẹ́ ẹ lẹ mẹ́sìn yóò yàtọ̀ sí méjèèjì kì í sọnù àyẹ̀pẹ́ ìtàyẹ̀ bá kóra àwọn jọ́ǹsìn tọ́nà ń ṣèwọ́de àwọn ń ṣe ìjìlá àbí tó bá di bí ijọ́ mẹ́rin sí jọ́ márùn-ún sí ẹ àṣàìsùn mọ́júmọ́ ni ẹ pé tàwa mùsùlùmí ló dé yìí àfa mi ó tàn yín ó ní tàwa mùsùlùmí ló dé tó bá tún dà yẹn yóò tún bá wọn ṣe o ẹ̀rí ọwọ́ àtọ̀rọ̀ tó bá fẹ́ lọ́dún yìí ààrí nínú ìlànà níta àbá sì rí nínú ìlànà àyè ìṣèwájú wa kò gbọ́dọ̀ jẹ́ lànà fún alẹ́ nìmọ́ ẹ̀rí ìdí òbá ti táwùjọ tí wọ́n ṣe kò lè táwùjọ tí wọ́n ṣe tá a bá mú nǹkan kan lọ́dún a bá mú ìjọsìn tá a rẹ́ rí fún dípò kagbalada ẹ̀ṣẹ̀ ní ó tó máa jẹ́ àníbàkọ̀ọ̀sán lá ó ní mọ̀ ní amẹ́là amẹ́là ni ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan gbogbo ike iṣẹ́ tó wù kó ṣe ìrun àwẹ̀ ni àyájọ́ ọjọ́ kan tó yẹ pé kò wa àṣẹ wa ń bẹ tánẹ́bí ò fọwọ́ sí yẹ pé tọ́nà òfin lánàbí fàwọn àrọ́jú sí ni sọ à ń sọ eléyìí kí n kálukú wa náà sọ́ra ká má ṣe tí ò sínú ẹ̀sìn lórúkọ ẹ̀sìn wọ́n ti ń tẹ bánà wọ́n ti ń tẹ ambil àìjọba ìníjọ jẹ́ra tiwa àmì ọ̀rọ̀ ara nǹkan mi sí tiwọn pé àánà bó ti yẹ pé ní àárín tí wọ́n gùn ju pé wọ́n gbọ̀n káàkiri lọ à ń sọ ọ́bà tó ṣe é jíra kèé ṣe ojúwọ̀rọ̀ lẹ́nu ṣe tẹ́pẹ́ gbogbo tí wọ́n ní wọ́n léwo póòlù wọn rí mú ẹ̀yin wá jó káàkiri ẹlẹ́yin ṣe é jíra ǹjẹ́ tó ṣẹlẹ̀ sáà ní ṣé dùn yín ni tẹ́ẹ̀mí ń jó káàkiri ẹ̀rí tẹ́ wá sọ di ayẹyẹ òde tẹ́ẹ̀mí alága tẹ́ẹ̀mí báyìí tẹ́ẹ̀ bá kó ìkójọ ẹwà lọ́nà mi eléyìí ṣe ọ̀nà tí ẹ̀ ṣe ni tó mú wa gbogbo ẹ̀ ló yẹ ká kíyèsí gẹ́gẹ́ bí mùsùlùmí nígbà bá ṣe ó kéré ni ó tóbi ni kárí pé a rí ẹ̀rí kó jẹ́ pé ẹ̀rí ni ó tì wá láti ṣe kìí ṣe fẹnu kìí ti ṣe báyẹn ṣe ṣe láwùjọ kẹ bá ṣe ṣe káàkiri náà nu torí pé ọlọ́ba subhanahu wa ta'ala ó ní wàá yín tútì akthar ma fil ard tọ́ba ní tí majority yìí ṣe lórí lẹ́nu wọn ló mọ̀ ṣe tọ́wọ̀ ẹ̀rí ìdìlúkà à ń ṣẹ́lẹ̀ ilẹ̀ la à ń sọ ẹnu ọ̀ àìpé àìfi ọ̀pọ̀ ọ̀yàn àìfi mẹ́sìn ẹ̀rí làbí mọ mẹ́sìn pé kí lọ́lọ́run wí kí lè ànábi sọ ní ṣókí náà ni pé wọ́n bá ń pariwo ìjírá ẹ̀já ń bá wọn ṣe ṣùgbọ́n tó yẹ àwájú náà ni pé déètì yìí ká mọ́ torí pé òun ni táwọn ẹni ìṣíwájú wa fi ń kadé ẹ̀rí pé ìjírá tó níye báyìí lódì níta abẹ́ fi ìjírá ṣe náà nù ọ̀pọ̀lọpọ̀ ètò jólè ní tọ́ba ní oṣù wọlé àdúgbò ìjírá kò kúkú mọ́ kó kẹsà ayẹyẹ ẹjọ́ kó tó di ọdún tó ń bọ̀ náà nù níta abẹ́ ká fi ṣe ní káà náà dúró lé lórí kọ́ ọmọ ìjìlá kàlẹ́ndà pé muharam làwà sọ́fàr ni ìjọ báyìí ló dì ìjọ báyìí ó tán tó bá di báyìí la máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ tó bá di báyìí la máa ń ṣe ọdún gbogbo ń ta fẹ́ ká fi mọ̀nù kákan fi kájọ́ ni ṣùgbọ́n ká fi ṣayẹyẹ ààrẹ ìṣẹ̀lẹ̀ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó mu àjọ lórí súnà kó ẹ̀ ọ̀ya àdádálẹ̀ kó lè wa kó ní ìgbàgbọ́ tó ṣe wá lẹ́ni eré láyé